ẹ jẹ́ kí a gbàdúrà. bàbá wa tí ń bẹ lé ọ̀run a ti wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín a dúpẹ́ wípé nínú òkùnkùn ayé yìí nínú ìṣìnà tí àwọn ayé wà nínú ìkóríta tí gbogbo àwọn ènìyàn wà láì mọ ọ̀nà sí ìyè àìnípẹ̀kun àwa ni ẹ pè wá sọ́dọ̀ ara yín kí ọ̀rọ̀ yín kí ó ba lè tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa kí a ba lè ríran láti mọ̀ wípé ọ̀nà ìyè ni ọ̀nà tóóró ọ̀nà àgbélébò tí ó lọ sílé ògo adúpẹ́ wípé ẹ ṣe wa lójú adúpẹ́ wípé ẹ ti fọwọ́ tọ ọkàn wa adúpẹ́ pé kì í ṣe pé ẹ fọwọ́ tọ ọkàn wa nìkan ṣoṣo ẹ kọ ọkàn wa nílà láti máa bẹ̀rù láti máa wárìrì níwájú yín láti máa ṣàfẹ́rí àti láti máa wá ìjìnlẹ̀ ìfẹ́ yín nínú ọ̀rọ̀ yìí à ń bẹ̀bẹ̀ wípé ìfẹ́ láti ṣe àwárí ìfẹ́ láti súnmọ́ yín sí ìfẹ́ láti dúró lé ọ̀nà náà tí ó lọ sí ìyè ànípẹ̀kun wípé ìfẹ́ yìí kì ó kó mọ́ wa nínú lórúkọ Jésù bí a ti wá lónìí tí a ń fẹ́ kọ́ tí a sì ń fẹ́ gbọ́ láti ẹnu yín ẹ bá wa sọ̀rọ̀ ẹ là wá lóye ẹ ṣe wá lójú ẹ fi ìṣípayá ìran ọ̀run tí inú bíbélì ẹ fi hàn wá lórúkọ Jésù gbogbo ibi tí iyèméjì àti ẹ̀rù gbogbo ibi tí òkùnkùn àbí òwúsùwòsù tinú ayé yìí tí ó wà nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa ẹ bá wa lé wọn jáde pẹ̀lú iná àti ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín lórúkọ Jésù bí ẹ̀sìn ti ń kọ́ wa ẹ̀mí láti gbà á láti ṣe é láti tẹ̀lé yín títí dé òpin ẹ fi fún wa ní orúkọ Jésù ẹ mú kí a yàtọ̀ sí àwọn tí ó wà nínú ayé kí ìrètí wa kí ó lè wà nínú yín títí ní orúkọ Jésù Kristi Olúwa wa. lónìí ni a tún bẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́ tí a ti ń kọ́ lẹ́sẹlẹ́sẹ nínú èpísítélì ti Pọ́ọ̀lù sí àwọn ará Kólósè bí o bá jẹ́ ẹni tí ó ti ń bá a péjọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó mọ̀ wípé a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nínú ìwé Kólósè yìí èpísítélì sí àwọn ará Kólósè a ti kọ́ nínú orí kìíní a sì ti kọ́ nínú orí kejì lónìí à ń wo orí kẹta a sì ń kà á láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹrin àwọn ohun ìjìnlẹ̀ púpọ̀ ni ọlọ́run fi pamọ́ fún wa nínú bíbélì àti nínú àwọn èpísítélì pàápàá pàápàá nínú ètí afẹ́kà lónìí àwọn ohun ìjìnlẹ̀ púpọ̀ ni ọlọ́run fi pamọ́ fún wa tí ó ṣe wípé bí ó bá yé wa bí a bá sì gbàárò bí a bá gbàdúrà lé e lórí yóò mú kí ìgbésí ayé onígbàgbọ́ kí ó yé wa ju bẹ́ẹ̀ lọ yóò sì jẹ́ kí oore ọ̀fẹ́ ọlọ́run tí a fi lè gbé ìgbésí ayé aṣẹ́gun kí ó ju bẹ́ẹ̀ lọ ní ìgbésí ayé wa nítorí bẹ́ẹ̀ bí a ti ń ka àwọn ọ̀rọ̀ wọ̀nyí má ṣe jẹ́ kí ọmọ tàbí ẹni tí ó jókòó sẹ́gbẹ́ẹ̀ rẹ má ṣe jẹ́ kí ó di ọ lọ́wọ́ ní ìgbà púpọ̀ ni àwọn alábiyamọ láàrin wa ni wọ́n máa ń gba àwọn ọmọ wọn láàyè láti dí wọn lọ́wọ́ ẹlòmíràn ó ṣeé ṣe kí ó jẹ́ wípé a máa tọ́jú ọmọ tàbí kí ó máa fi ọmú fún ọmọ kí ó má sì fi etí sí ẹ̀kọ́ tí à ń kọ́ nítorí bẹ́ẹ̀ kí a má ṣe jẹ́ kí ohunkóhun tàbí ẹnikẹ́ni kí ó dí wa lọ́wọ́ ẹnìkan wọlé nígbà tí a ti bẹ̀rẹ̀ ìkẹ́kọ̀ọ́ ni tàbí nǹkan kan ló bọ́ sílẹ̀ lọ́wọ́ ẹnìkan tàbí ohun kan mìíràn ló ń ṣẹlẹ̀ níta tàbí ariwo ni à ń gbọ́ láti ibòmíràn ẹ má jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dí wa lọ́wọ́ kí a bá lè jẹ́ ẹni tí ó ń fi ohun rere àwọn ohun ribiri tí ọlọ́run ti pèsè fún wa kí a lè fi ṣèrè jẹ nínú ọdún tuntun yìí nítorí bẹ́ẹ̀ bí a ti ń ṣí bíbélì bẹ́ẹ̀ ni kí o máa ṣí bíbélì rẹ kí o sì máa fi ojú bá àwọn tí a ń kà kí o máa fi ojú bá wọn lọ ẹ̀kọ́ bíbélì ni a wá fún a sì ń láti wo bíbélì wa bí a ti ń ṣe bí a ti ń kà á mo ń kà á láti kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkíní ǹjẹ́ bí a bá ti jí yín dìde pẹ̀lú Kristi ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè níbi tí Kristi gbé wà tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè kì í ṣe àwọn nǹkan tí ń bẹ lé ayé nítorí ẹ̀yin ti kú a sì ti fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run nígbà tí Kristi ẹni tí í ṣe ìyè wa yóò farahàn nígbà náà lé ẹ̀yin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo ẹsẹ̀ mẹ́rin yìí ni a fẹ́ ṣe àṣàrò lé lórí lónìí ó ń sọ nípa ìgbé ayé ẹni tí a jí dìde ní ẹsẹ̀ ìkíní ó ní ǹjẹ́ bí a bá ti jí yín dìde pẹ̀lú Kristi ó yẹ kí o mọ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ bíbélì wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ májẹ̀mú titun yìí a kọ́ ní èdè gíríkì èdè gíríkì tí a fi kọ́ májẹ̀mú titun yìí bí a bá ka ẹsẹ̀ ìkíní yìí ó ń sọ wípé ǹjẹ́ nígbà tí a ti jí yín dìde pẹ̀lú Kristi má ṣe jẹ́ kí ó ṣe ọ́ ní kàyéfì ìkan náà ni ó ń sọ pẹ̀lú ìdánilójú wípé àwa tí a jẹ́ onígbàgbọ́ àwa tí a ti di àtúnbí ó ní a ti jí wa dìde kò sí tàbí ṣùgbọ́n nínú rẹ̀ wípé lóòótọ́ la ti jí wa dìde pẹ̀lú Kristi ó wá ń sọ wípé nígbà tí o mọ̀ wípé a ti jí ọ dìde pẹ̀lú Kristi tàbí bí o bá fẹ́ fi àmì hàn wá wípé ní tòótọ́ lẹ́ ti jí ọ dìde pẹ̀lú Kristi ó ní ohun kan ni ó yẹ kó jẹ́ ìlépa ọkàn rẹ ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè níbi tí Kristi gbé wà tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run ó sì wá ń sọ fún wa báwo ni a ṣe lè ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè àwọn tí kò lóye wọ́n lè rò wípé kí a máa wò kìṣá kí a máa wọlẹ̀ kò sọ bẹ́ẹ̀ ó ṣe àlàyé ní ẹsẹ̀ ìkejì ó ní kí a máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè bí a bá ń sọ wípé kí a máa ṣàfẹ́rí kí a máa wá àwọn nǹkan tí ń bẹ lókè ìtumọ̀ rẹ̀ yé ni ní ẹsẹ̀ ìkejì nígbà tí ó wípé kí a máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè kì í ṣe àwọn nǹkan tí ń bẹ̀lé ayé ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹta èrèdí tí ó yẹ kí a máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè kì í ṣe nǹkan tí ń bẹ láyé ní ẹsẹ̀ ìkẹta ó ní èrèdí rẹ̀ nìyí nítorí ẹ̀yin ti kú nítorí ẹ̀yin ti kú lé èdè mìíràn ní èdè wa bí a bá sọ wípé ẹ̀yin ti kó jẹ́ wípé ẹ̀yin ti fi ayé sílẹ̀ ó ní nígbà tí a ti kú tí a ti fi ayé sílẹ̀ àwa tí a ti fi ayé sílẹ̀ tàbí àwa tí a ti kọ ayé sílẹ̀ kò yẹ kí a tún máa ṣàpérò tí ń bẹ nínú ayé kò yẹ kí a máa ronú nípa ohun tí ń bẹ lé ayé àwa tí a ti kú tí a ti kọ ayé sílẹ̀ tí a ti fi ayé sílẹ̀ ó yẹ kí a máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè nítorí a ti fi ìyè wa pamọ́ nínú Kristi pẹ̀lú Kristi nínú Ọlọ́run ó wá ń sọ wípé bí a ti ń rìn ọ̀nà tóóró tí a ń rìn ó yẹ kí a máa rìn ní ìwọ̀n ìgbà tí ó jẹ́ wípé a mọ̀ wípé ibi tí a ń rìn lọ ó jẹ́ ìlú ọ̀run rere wípé kì í ṣe kí a tó máa padà sẹ́yìn ó ní nítorí nígbà tí Kristi ẹni tí ń ṣe ìyè wa yóò farahàn nígbà náà lé ẹ̀yin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo yẹ kí n rán ọ létí wípé nígbà tí a dá ènìyàn a dá ènìyàn pẹ̀lú erùpẹ̀ ilẹ̀ ṣe rántí wípé nígbà tí ègún dé sórí ènìyàn ọlọ́run wípé erùpẹ̀ sáà ni ìwọ ìwọ ó sì padà di erùpẹ̀ ṣùgbọ́n ohun tí mo fẹ́ mú jáde nínú rẹ̀ ni wípé iyè ènìyàn gan-an ó wà nínú èémí tàbí iyè àti ẹ̀mí ọlọ́run ṣùgbọ́n nígbà tí ènìyàn ṣubú nínú ọgbà ídẹ́nì nígbà náà ni ẹ̀ṣẹ̀ wọlé láti ìgbà yìí gan tí ènìyàn ti ṣubú ni a rí wípé ìfẹ́ inú ènìyàn ó máa ń fà sí ohun ti ayé gbà tó jẹ́ wípé inú ilẹ̀ inú erùpẹ̀ ni ènìyàn ti jáde ohun tí ó sì jẹ́ ẹ̀mí ọlọ́run ìyè ọlọ́run tí ó fi ènìyàn sílẹ̀ nígbà tí ó ṣubú òǹfà líle kan wà tí máa ń fa ènìyàn sílẹ̀ láti ìgbà náà nítorí bẹ́ẹ̀ láti ìgbà náà ni ó fi jẹ́ wípé àwọn ènìyàn wọ́n di alárìnkiri wọ́n ń ṣàfẹ́rí wọ́n ń wá àwọn ohun ti ayé èrò wọn kò sí nínú ọlọ́run èrò wọn kò sí nípa àwọn nǹkan tí í ṣe ti ẹ̀mí nínú orin dáfídì orí kẹwàá ẹsẹ̀ ìkẹrin orin dáfídì orí kẹwàá ẹsẹ̀ ìkẹrin ènìyàn búburú nípa ìgbéraga ojú rẹ̀ kò fẹ́ ṣe àfẹ́rí ọlọ́run ọlọ́run kò sí nínú ìrònú rẹ̀ ṣé orí àwọn ohun méjì tí mo tọ́ka sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìkíní kí a máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè ìkejì àti ṣe àfẹ́rí ohun tí ń bẹ lókè ni pé kí a máa ronú nípa nǹkan tí ń bẹ lókè bí ó bá ṣe àfiyèsí ó rí wípé nǹkan méjì yìí ni a tún kó papọ̀ níhìn-ín ìkíní kí a máa ṣe àfẹ́rí ọlọ́run ìkejì kí a máa ronú nípa rẹ̀ ó wá ń sọ nípa ti ènìyàn búburú ènìyàn nípa ti ẹ̀dá ara ènìyàn nípa ti ẹ̀dá ádámù ènìyàn tí kò tí ì ní ìyè ọlọ́run ìyè ayérayé nínú ọkàn rẹ̀ ó sọ nípa ẹni yìí tí kò tí ì ní ìgbàlà tí kò ní ọlọ́run tàbí oore ọ̀fẹ́ ní ìgbésí ayé rẹ̀ ó ní kò ṣàfẹ́ rí ọlọ́run ọlọ́run kò sí nínú gbogbo ìrònú rẹ̀ gbogbo ìlépa rẹ̀ ọlọ́run kò sí i níbẹ̀ a tún sọ fún wa nínú Fílípì orí kejì wípé àwọn ẹlòmíràn ó tilẹ̀ ṣeé ṣe kí wọ́n rò wípé wọ́n wà nínú ìjọ tàbí kí wọ́n rò wípé wọ́n jẹ́ ènìyàn ọlọ́run kí wọ́n rò wípé àwọn pàápàá jẹ́ ẹni tí ó ti di àtúnbí ẹni tí a ti gba ọkàn rẹ̀ là ṣùgbọ́n ohun tí wọ́n ń ṣàfẹ́rí ohun tí wọ́n ń lépa ni ó máa ń fi hàn irú ènìyàn tí wọ́n jẹ́ nínú Fílípì orí kejì ẹsẹ̀ ìkọkànlélógún nítorí gbogbo wọn ní tọ́jú nǹkan ti ara wọn kì í ṣe nǹkan tí í ṣe ti Jésù Kristi gbogbo wọn ní ṣàfẹ́rí ní wá àwọn nǹkan ti ara wọn kì í ṣe ti Jésù Kristi nítorí bẹ́ẹ̀ ó yẹ kó yé wa bí a bá rí ìlépa kan nínú ọkàn wa tí kì í ṣe ìlépa tàbí àfẹ́rí sí nǹkan ti Ọlọ́run ó yẹ kí a mọ̀ wípé ó jẹ́ wípé a ò tí ì di àtúnbí tàbí bí a bá ti di àtúnbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ iná ẹ̀mí wa ó ń jó rẹ̀yìn ó ń kú lọ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a gba ọlọ́run láàyè kí ó tún fẹ́ atẹ́gùn látòkè wá kí ó fẹ́ sí iná ẹ̀mí wa kí iná yìí kí ó má bàa kú pátápátá kí a bá lè máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè nínú Matthew orí kẹfà ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n nítorí gbogbo nǹkan wọ̀nyí ní àwọn kèfèrí ń wá kiri kí la ó jẹ kí ni a ó mu àti aṣọ wo ni àwa ó fi bora gbogbo nǹkan wọ̀nyí ni àwọn kèfèrí ń ṣàfẹ́rí òun ni àwọn kèfèrí ń wá kiri àwọn tí kò lọ́lọ́run òun ni wọ́n ń wá kiri ó ní bí ó ṣe ti àwa ni ó yẹ kí a mọ̀ wípé gbà tí a ti yí wa lọ́kàn padà ìyípadà yẹ kó dé bá ìfẹ́ wa àti ìlépa wa kí a mọ̀ wípé gbà tí a ti sọ wá dọ̀tun nínú jésù kristi ìlépa wa ti yí padà ìgbésí ayé wa ti yí padà bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ẹlòmíràn ní àrọ́wọ́tó wa wọ́n ń wá nǹkan ti ayé àwọn ẹlòmíràn nítòsí wa wọ́n ń wá kí wọ́n kí ó di gbajúmọ̀ wọ́n ń wá owó wọ́n ń wá àwọn nǹkan ìdẹ̀ra àti afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ayé yìí ṣùgbọ́n àwa tí a ti di ọ̀tun nínú kristi ó yẹ kí ìlépa wa àti nǹkan ọkàn wa ẹ̀dùn ọkàn wa kí ó jẹ́ nípa wípé à ń wá ọlọ́run yẹ kí n bi ọ́ ní ìbéèrè kan tí a béèrè lọ́wọ́ ọkùnrin kan nínú Genesis orí kẹtàdínlógójì Genesis orí kẹtàdínlógójì kí ìwọ pàápàá kí o jó lóòótọ́ sí ọlọ́run láti dáhùn ìbéèrè yìí Genesis orí kẹtàdínlógójì ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ọkùnrin kan sì rí i sì wò ó ó ń rìn káàkiri ní pápá ọkùnrin náà sì bí i pé kí ni ìwọ ń wá ọ̀pọ̀lọpọ̀ nínú ayé yìí ni ó dàbí ẹni wípé wọ́n jẹ́ alárìnkiri nítorí Jésù pàápàá sọ fún wa nínú ọ̀kan nínú àwọn òwe rẹ̀ ó ní pápá oko lè ayé ọ̀pọ̀lọpọ̀ ni ó ń rìn káàkiri ní pápá wọ́n ń wá owó wọ́n wá àti di gbajúmọ̀ tàbí ó ṣeéṣe wọ́n wá ipò láàrin àwọn òṣèlú àwọn ẹlòmíràn nǹkan tí ayé yìí ni wọ́n ń lé káàkiri àwọn àwọn òmúlẹ̀mọ́pọ̀ ayé àwọn nǹkan tá a ń lé tá a kì í bá tí ọwọ́ ẹni kì í tẹ̀ ò ní wọ́n ń wá káàkiri èyí ni a fi ń béèrè lọ́wọ́ rẹ àti lọ́wọ́ mi wípé kí ni ìwọ ń wá láti ìgbà tí a ti bí ọ láti ìgbà tí o ti wá sínú ayé yìí láti ìgbà tí o ti bẹ̀rẹ̀ sí ní mí láti ìgbà tí o ti mọ ọ̀tún yàtọ̀ sósì láti ìgbà tí o ti mọ̀ wípé ayé kì í ṣe àwa ìlọ láti ìgbà tí o ti mọ̀ wípé ó dájú lọ́jọ́ kan a ó fi ayé sílẹ̀ a ó padà lọ bá ọlọ́run kí ni ìwọ ń wá ṣé o ti wá ìgbàlà ọkàn rẹ ṣé o ti wá ọlọ́run o ti wá ojú ọlọ́run ṣé o ti wá ìfẹ́ inú ọlọ́run ṣé o ti wá àlàáfíà ọlọ́run ṣé o ti wá jésù kristi ní àwárí ṣé o ti mọ̀ wípé jésù kristi jẹ́ tirẹ̀ àti wípé òun pa ìwọ pàápàá o jẹ́ tirẹ̀ ìbéèrè mi fún ọ tí mo fẹ́ kí o gbé yẹ̀wò tí mo fẹ́ kí o ronú lé lórí yìí pé kí ni ìwọ ń wá ṣé owó ni ṣé gbajúmọ̀ ni ṣé àwọn ohun ìní ayé ni ṣé obìnrin ló ń wá káàkiri ṣé ìdẹ̀ra ṣé àwọn afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ayé yìí ló ń wá káàkiri ṣé àwọn àlẹ́ ìbá ayé yìí ṣé òun ló ń wá káàkiri kí ni ìwọ ń wá ó yẹ kí o lè mọ̀ yálà ò ń wá ọlọ́run yálà ò ń ṣe àpẹẹrẹ ọlọ́run tàbí ò ń wá àwọn nǹkan mìíràn èyí ni ọlọ́run fẹ́ bá a sọ̀rọ̀ lé lórí lónìí yẹ kí a tún padà sí kólósè orí kẹta kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkíní bí ó tilẹ̀ jẹ́ wípé a ti kà á tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹ́ kí a tún kà á lẹ́ẹ̀kan sí bí a ti ń kà á kí o máa bẹ ọlọ́run ẹ̀mí wípé kí o máa ṣe ìtumọ̀ fún ọ wípé kí o máa fi kálàmù àtọ̀runwá kí o máa fi kọ àwọn nǹkan wọ̀nyí sí ọ ọkàn kí o máa ṣe ọ ní ẹni tí ó ń kọ́ àkọ́gbàgbé kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkíní ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè níbi tí Kristi gbé wà tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run yẹ kí n ṣàlàyé díẹ̀ fún ọ bí o bá ní bàbá tàbí o ní ọkọ tàbí o ní olùfẹ́ kan tí ó lọ sí ìlú òkèèrè lójoojúmọ́ ní ọkàn rẹ ni a máa ronú nípa ti ẹni tí ó lọ sí ìlú òkèèrè yìí lójoojúmọ́ ni ìfẹ́ ọkàn rẹ a máa fà síbẹ̀ yálà wípé kí ó wá láti wá mú ọ lọ síbi tó lọ gbà tí o bá sì ń retí ojoojúmọ́ ni ó máa wo bóyá yóò kọ ìwé ránṣẹ́ sí ọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Jésù Kristi ó jẹ́ olúwa wa ó wá sínú ayé yìí ó kú fún ẹ̀ṣẹ̀ wa ó sì lọ sí òkè ọ̀run lẹ́yìn ìgbà tí ó ti jíǹde nísinsìnyí ó wà ní ọwọ́ ọ̀tún Ọlọ́run ó ní bí Jésù Kristi ọkọ ìjọ bí ó bá jẹ́ olùfẹ́ ọkàn wa bí ó bá jẹ́ òní ọkàn wa ń fà sí ó ní kí a máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè níbi tí Jésù Kristi olúwa olùgbàlà olùfẹ́ ọkàn wa níbi tí ó gbé jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run ó ní ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè kì í ṣe àwọn nǹkan tí ń bẹ lé ayé ìrònú nǹkan tí ń bẹ lé ayé bí a ó ṣe lówó sí iṣẹ́ tí a ó ṣe oúnjẹ tí a ó jẹ ìyàwó tí a ó fẹ́ ọkọ tí a ó lè kó wọ inú ilé rẹ̀ ọmọ tí a ó bí ìrònú nǹkan tí ó wà lé ayé òun ló mú kí ẹlòmíràn kí ó gbẹ òun ló mú kí ẹlòmíràn kí ó ní ẹ̀jẹ̀ ríru nítorí wípé àìnítẹ́lọ́rùn pọ̀ nínú ìrònú tí àwọn ẹlòmíràn ń rò nípa nǹkan tí ó wà lé ayé ó ní àwa tí a jẹ́ ti Ọlọ́run èé ṣe tó jẹ́ wípé láti àárọ̀ di alẹ́ ni a fi ń ronú àwọn nǹkan tí ń bẹ lé ayé ó ní kí a máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè nítorí ibẹ̀ ni ilé wa Jerúsálẹ́mù tọ̀run Jerúsálẹ́mù lókè ibẹ̀ ni ọkàn mi ń ṣàfẹ́rí ó ní ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè kì í ṣe àwọn nǹkan tí ń bẹ lé ayé nítorí ẹ̀yin ti kú a sì fi ìyè pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run nígbà tí Kristi ẹni tí í ṣe ìyè wa yóò farahàn nítorí Jésù ń padà bọ̀ wá nígbà náà lè ẹ̀yin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo kí àwọn ẹsẹ̀ wọ̀nyí kí ó lè yé wa dáradára a ó wò ó ní ipa mẹ́ta ìkíní àjíǹde ti ẹ̀mí àti ìlépa mímọ́ àwọn nǹkan wọ̀nyí jẹ́ nǹkan méjì tí a kó papọ̀ ìkíní àjíǹde ti ẹ̀mí ìkejì ìlépa mímọ́ wọn ò lè fi ara wọn sílẹ̀ ẹni tí a bá ti jí dìde nípa ti ẹ̀mí ó ní láti ní ìlépa mímọ́ ẹni tí a bá ti gba ọkàn rẹ̀ là ẹni tí ó ti di àtúnbí ẹni tí ó ti tọ́ ẹ̀bùn ọ̀run wò ẹni tí agbára àjíǹde Kristi tí ó ti ṣiṣẹ́ nínú ọkàn rẹ̀ nínú ẹ̀mí rẹ̀ ó ní láti ní ìlépa mímọ́ ẹni tí ó ní Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀ ọkàn rẹ̀ a máa fà sókè ọkàn rẹ̀ kò ní máa fà sí ohun tí ó wà nínú ayé a ó yẹ̀ wò a ó gbé e yẹ̀ wò wípé àjíǹde ti ẹ̀mí àti ìlépa mímọ́ ìkejì fífaramọ́ Kristi àti ààbò rẹ̀ fífaramọ́ Kristi àti ààbò rẹ̀ àwọn nǹkan méjì wọ̀nyí pàápàá wọ́n tún lọ papọ̀ a kò lè ní ààbò nínú ayé yìí láì faramọ́ Kristi gbàtí Ọlọ́run rí wípé kò sí ààbò nínú ayé kò sí ààbò nínú ẹbọ kò sí ààbò nínú ewé oko kò sí ààbò nínú àwọn nǹkan tí àwọn èèyàn máa ń já tó máa ń pò papọ̀ láti lè dáàbò bo ara wọn gbà tí ọlọ́run rí wípé kò sí ààbò nínú ohunkóhun lórí ilẹ̀ òun ló ṣe rán jésù kristi ṣé o mọ̀ wípé nígbà tí ènìyàn ṣẹ̀ ni ọlọ́run fi oko igi ewébẹ̀ ohun gbogbo àti ilẹ̀ ni ó fi gégùn tí ènìyàn sì wà lábẹ́ ègún ó jẹ́ ìṣìnà fún àwọn ènìyàn wípé ohun tí ó wà lábẹ́ ègún gẹ́gẹ́ bí igi gẹ́gẹ́ bí àwọn ẹranko gẹ́gẹ́ bí àwọn ewé àwọn nǹkan wọ̀nyí ni àwọn ènìyàn tí kò lọ́lọ́run ni wọ́n máa ń já tán máa ń pòpọ̀ láti fi dáàbò bo ara wọn kò sí ààbò nínú ohunkóhun tàbí nínú ẹnikẹ́ni bí kò ṣe nínú Kristi ènìyàn fi wo apá kejì yìí fi faramọ́ kristi àti ààbò rẹ̀ ìkẹta ìpadàbọ̀ kristi àti ìṣípòpadà wa àwọn méjèèjì wọ̀nyí bákan náà wọ́n lọ papọ̀ nígbà tí jésù kristi bá padà bọ̀ nígbà yìí gan-an ni a ó ṣí ìjọ jésù ni a ó ṣe wa nípò padà nígbà yìí ni a ó pè wá lọ sílé nígbà tí kristi tí ó bá dé nígbà yìí ni ó kó àwọn àyànfẹ́ lọ nítorí bẹ́ẹ̀ a máa wo èyí pẹ̀lú ìpadàbọ̀ kristi àti ìṣípòpadà wa yẹ kí a wò láti ìkíní àjínde ti ẹ̀mí àti ìlépa mímọ́ kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkíní ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú kristi ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi yẹ kí a dúró níbẹ̀ náà kò ṣeé ṣe láti jíǹde bí kì í bá ṣe pé àkọ́kọ́ kú ẹni tí ó kú ló lè jíǹde ẹni tí kò tí ì kú nígbà kan kò lè jíǹde báwo ni a ṣe mọ ìtumọ̀ èyí sí yẹ kí n fi hàn ọ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti kú nínú ẹ̀ṣẹ̀ wo Éfésù orí kejì ẹsẹ̀ ìkíní éfésù orí kejì ẹsẹ̀ ìkíní ẹ̀yin lé ó sì ti sọ di ààyè kí a kankan wí pé ẹ̀yin ni ó sì ti jí dìde nígbà tí ẹ̀yin ti kú nítorí ìrékọjá àti ẹ̀ṣẹ̀ yín ẹ̀yin lé ó sì ti jí dìde tàbí ẹ̀yin lé ó sì ti sọ di ààyè nígbà tí ẹ̀yin ti kú nítorí ìrékọjá àti ẹ̀ṣẹ̀ yín láti ẹsẹ̀ ìkẹrin ṣùgbọ́n ọlọ́run ẹni tí ń ṣe ọlọ́rọ̀ lé àánú nítorí ìfẹ́ ńlá rẹ̀ tí ó fi fẹ́ wa nígbà tí àwa tilẹ̀ ti kú nítorí ìrékọjá wa nítorí ẹ̀ṣẹ̀ wa ó sọ wá di ààyè pẹ̀lú Kristi oore ọ̀fẹ́ lè a fi gbà yín là ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀ ó sì ti mú wa wá jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run pẹ̀lú kristi jésù níhìn ni ó ti yé wa wípé nígbà tí jésù kristi kú ó kú fún ẹ̀ṣẹ̀ wa àti wípé nígbà yìí gan pẹ̀lú ìgbàgbọ́ bí a ti faramọ́ afaramọ́ ikú rẹ̀ a rí wípé àwa pàápàá a kú pẹ̀lú rẹ̀ ṣé o mọ̀ wípé ó kú nítorí wa gbà tí a bá sì gbà á gbọ́ àwa pàápàá a kú pẹ̀lú rẹ̀ a kú sí ẹ̀ṣẹ̀ a di ààyè sí òdodo ó ní ó sì ti jí wa dìde nígbà tí ó jí wa dìde tán ó wá mú wa jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Kristi Jésù èyí sọ nípa ipò tí onígbàgbọ́ wà nísinsìnyí ipò tí a wà gẹ́gẹ́ bí ẹni tí a ti jí dìde kúrò nínú òkú yẹ kí a wo róòmù orí kẹfà róòmù orí kẹfà láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkejì ǹjẹ́ àwa ọ̀hà ti wí kí àwa kí ó ha jókòó sínú ẹ̀ṣẹ̀ kí oore ọ̀fẹ́ kí ó lè máa pọ̀ sí i kí a má rí àwa tí ó ti kú sí ẹ̀ṣẹ̀ ṣé nǹkan tí a ń kà yí ọ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 bí a bá ń sọ nípa àjínde a ó kọ́kọ́ máa sọ nípa ti ikú àti ikú pẹ̀lú Kristi a sì wá jí wa dìde pẹ̀lú Jésù Kristi lákọ̀ọ́kọ́ a kàn wá mọ́ àgbélébùú pẹ̀lú rẹ̀ a kú pẹ̀lú rẹ̀ ní àkókò ìgbàlá wa a jí wa dìde pẹ̀lú Kristi láti ìgbà náà ìlú ìbílẹ̀ wa wà lí ọ̀run báyìí àwọn ohun tí a ń lépa yóò yàtọ̀ sí àwọn tí a ń lépa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a tó mọ Kristi yẹ kí a padà sí Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkíní. ǹjẹ́ bí a bá ti jí yín dìde pẹ̀lú Kristi ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè níbi tí Kristi gbé wà tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run láti ìgbà tí a ti jí wa dìde pẹ̀lú Kristi ìlépa ọkàn wa ohun tí a ń ṣàfẹ́rí ohun tí a ń wá ó yẹ kí ó jẹ́ ohun tí ó wà lókè bí a bá ń sọ nípa wípé a ń wá ohun tí ó wà lókè ìkíní ọlọ́run ni ó gùn wà lórí ìtẹ́ lókè ó yẹ kí a máa wá ọlọ́run nígbà gbogbo wo jóòbù orí karùn-ún kẹjọ sọ́dọ̀ ọlọ́run lí èmi lè máa ṣe àwárí lé ọwọ́ ọlọ́run lèmi lè máa fi ọ̀ràn mi lé èyí ń sọ nípa wíwá ọlọ́run ṣíṣe àfẹ́rí ọlọ́run nítorí wípé a ti jí wa dìde pẹ̀lú Kristi èkejì à ń wá ìjọba ọlọ́run àti òdodo rẹ̀ àwọn nǹkan wọ̀nyí ní ìtumọ̀ wípé kí a máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lé òkè nínú Matthew orí kẹfà ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba ọlọ́run náà àti òdodo rẹ̀ ẹ tètè máa wá ìjọba ọlọ́run náà àti òdodo rẹ̀ àwọn mìíràn wọn kì í farabalẹ̀ láti wá ìjọba ọlọ́run bí a bá ti dé inú ìjọ ó yẹ kí ó yé wa wípé ìfẹ́ ọlọ́run ni pé kí a wá ọlọ́run kí a wá ojú ọlọ́run kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ kí a kúrò nínú ẹ̀ṣẹ̀ kí àlàáfíà ọlọ́run ìyè ọlọ́run ìgbàlà ọlọ́run kí ó ba lè jẹ́ tiwa lẹ́yìn ìgbà tí a bá ní ìgbàlà èyí ò sọ wípé à mo sì ti ní ìgbàlà o nítorí bẹ́ẹ̀ torí pé mo ti ní ìgbàlà ó kù kí n máa wá owó kí n máa wá bí èmi ó ṣe kọ́lé kí n máa wá àwọn nǹkan tí ayé yìí ó ní kí a máa wá ìjọba ọlọ́run àti òdodo rẹ̀ bí a bá ti ní ìgbàlà ó yẹ kí a ṣe àwárí ìsọdimímọ́. E kí a gbàdúrà títí ẹ̀jẹ̀ jésù kristi yóò fi sọ ọkàn wa di mímọ́ èyí ni pé à ń wá òdodo ọlọ́run ó ní ní ìgbà náà lẹ́yìn náà gbogbo nǹkan wọ̀nyí lẹ́ ọ̀ sì fi kún un fún yín kì í ṣe bẹ́ẹ̀ à ń wá ìlú wa lọ́run nínú hébérù hébérù orí kọkànlá láti ẹsẹ̀ ìkẹrìnlá nítorí àwọn tí ó ń sọ irú ohun bẹ́ẹ̀ fi hàn gbangba pé wọ́n ń ṣe àfẹ́rí ìlú kan tí í ṣe tiwọn àti nítòótọ́ ìbá pé wọ́n fi ìlú tí wọ́n ti jáde wá sí ọkàn wọn ìbá ti rí ààyè láti padà ṣùgbọ́n nísinsìnyí wọ́n ń fẹ́ ìlú kan tí ó dára jù bẹ́ẹ̀ lọ èyí nìní ti ọ̀run nítorí náà ojú wọn kò ti ọlọ́run pé kí a máa pe òun ní ọlọ́run wọn nítorí tí ó ń pèsè ìlú kan sílẹ̀ fún wọn èyí ni àwọn ohun tí a ń ṣe àfẹ́rí àwọn ohun tí a ń wá kiri bí àbájẹ́ ti ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ nìkan nígbà gbogbo ni a máa wá ìfarahàn ọlọ́run nínú orin dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrin orin dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrin ohun kan lèmi ń tọrọ lọ́dọ̀ olówa òun náà lèmi ó máa wá kiri òun ni mo ń ṣàfẹ́rí kí èmi kí ó lè máa gbé inú ilé olówa lé ọjọ́ ayé mi gbogbo kí èmi kí ó lè máa wo ẹwà olówa kí èmi kí ó sì máa fi inú dídùn wo tẹ́ḿpìlì rẹ̀ èyí ni ohun tí ọkàn ẹni tí ó gbàgbọ́ ní tòótọ́ ohun tí ọkàn irú ẹni bẹ́ẹ̀ tí ó ń ṣe àfẹ́rí bí a bá jẹ́ ènìyàn ọlọ́run bí a bá jẹ́ ẹni tí ó mọ Kristi ìṣúra wa yóò wà lọ́run a kò ní tò ìṣúra wa jọ sí ayé a kò ní máa ṣàfẹ́rí ohun tí ó wà nínú ayé yìí nínú Matthew orí kẹfà Matthew orí kẹfà láti ẹsẹ̀ ìkọkàndínlógún ẹ má ṣètò ìṣúrajọ fún ara yín lé ayé níbi tí kòkòrò àti ìpara ìbàjẹ́ àti níbi tí àwọn olè irúnlẹ̀ tí wọ́n tí wọ́n sì ń jalè ṣùgbọ́n ètò ìṣúrajọ fún ara yín lé ọ̀run níbi tí kòkòrò àti ìpara kò lè bàjẹ́ àti níbi tí àwọn olè kò lè rúnlẹ̀ kí wọn kí ó sì jalè nítorí níbi tí ìṣúra yín bá gbé wà níbẹ̀ lé ọkàn yín yóò gbé wà pẹ̀lú. àwọn ẹlòmíràn tí wọ́n sọ wípé wọ́n ti di ẹni ìgbàlà a kì í rí wọn ní ẹ̀kọ́ bíbélì wọ́n á sọ wípé nígbà yìí gan-an lákòókò ẹ̀kọ́ bíbélì ni àwọn oníbàárà wọn ló máa ń wá ǹjẹ́ irú ẹni bẹ́ẹ̀ ǹjẹ́ ó ń tò ìṣúra jọ sí ọ̀run àbí ó ń tò ìṣúra jọ sí ayé àwọn ẹlòmíràn ní ọjọ́ ìsinmi wọn kì í fi àkókò sílẹ̀ fún ìsìn olúwa wọn kì í fi àkókò sílẹ̀ láti ṣe ìjèrè ọkàn wọn máa sọ wípé bí àwọn kò bá ṣí ṣọ́ọ̀bù wọn ní ọjọ́ ìsinmi àwọn ò ní rí owó pa wọlé púpọ̀ tó bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ṣé ó ń ṣe àfẹ́rí èyí tó wà lókè àbí ó ń ṣe àfẹ́rí nǹkan tí ó wà nínú ayé ó yẹ kí àwa tí a jẹ́ onígbàgbọ́ àwa tí a gbẹ́kẹ̀lé Ọlọ́run àwa tí a mọ̀ wípé ìbùkún ọlọ́run ní máa mú ní là láì fi làálàá pẹ̀lú rẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ọlọ́run ni ààbò wa ọlọ́run ni ìpèsè wa ọlọ́run ni ìní wa nítorí bẹ́ẹ̀ kí a fi àkókò sílẹ̀ láti máa wá ojú ọlọ́run kí a fi àkókò sílẹ̀ láti máa ṣe ìlépa àwọn ohun mímọ́ ohun tí ń bẹ lókè yẹ kí a padà sí orin dáfídì orí kẹtàléláàádọ́rin orin dáfídì orí kẹtàléláàádọ́rin ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ta ni mo ní lé ọ̀run bí kò ṣe ìwọ kò sì sí ohun tí mo fẹ́ lé ayé pẹ̀lú rẹ níhìn ni onísáàmù ni ó ti ń jẹ́ kí ó yé wa wípé ọ̀run ni ọkàn wà àti pé gbogbo ìlépa ọkàn òun nínú ayé yìí ó wà lọ́dọ̀ Ọlọ́run nígbà kan ni onísáàmù yìí ẹni tí ó kọrin dáfídì yìí kan náà ni ọkàn rẹ̀ ń fà sí ohun tí ó wà nínú ayé ó rí wípé ó kù díẹ̀ kí òun padà sínú ayé bí o bá ń ro èrò nípa ohun ti ayé ó dájú wípé bí o kò bá ronú pòàdà ìfàsẹ́yìn lè dé bá ọ wò láti ẹsẹ̀ ìkejì orin dáfídì yìí kan náà ẹsẹ̀ orí kẹtàléláàádọ́rin láti ẹsẹ̀ ìkejì ṣùgbọ́n bí ó ṣe ti èmi ni ẹsẹ̀ mi fẹ́rẹ̀ yí ẹ̀ tán ìrìn mi sì fẹ́rẹ̀ yí ọ́ tán nítorí tí èmi ṣe ìlara sí àwọn àṣeféfé nígbà tí mo rí àlàáfíà àwọn ènìyàn búburú níhìn ni ẹni yìí ń sọ fún wa wípé bí ó ṣe ti òun ni nígbà tí òun ṣe ìlara nígbà tí òun bẹ̀rẹ̀ sí ní òun fẹ́ kẹ́gbẹ́ pẹ̀lú àwọn aláìlọ́lọ́run òun wo nǹkan tí àwọn ènìyàn búburú nínú ayé òun wo nǹkan tí wọ́n ní ẹsẹ̀ òun fẹ́rẹ̀ yọ ẹsẹ̀ òun fẹ́rẹ̀ yẹ òun fẹ́rẹ̀ di apadà sẹ́yìn ẹsẹ̀ ìkẹrin nítorí tí kò sí ìrora nínú ikú wọn agbára wọn sì pọ̀ wọn kò ní ìpín nínú ìyọnu ènìyàn bẹ́ẹ̀ ni a kò sí wàhálà pẹ̀lú wọn pẹ̀lú ẹlòmíràn nítorí náà ni ìgbéraga ṣe kà wọ́n lọ́rùn bí ẹ̀wọ̀n ọ̀ṣọ́ ìwà ipá sì bò wọ́n mọ́lẹ̀ bí aṣọ ojú wọn yọ jáde fún ìsanra wọ́n sì ju wọ́n sì ní ju bí ọkàn wọn ti ń fẹ́ lọ wọ́n ẹni yìí ó ń wo àwọn tí wọ́n wà nínú ayé ó ń wo ìgbéga ti ayé ó ń wo owó àti dúkìá tí wọ́n ní nínú ayé ó ń wo àwọn fàdákà wọn àti ohun ìṣọ̀ṣọ́ wọn ó ní nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wo àwọn nǹkan wọ̀nyí ó ń wo bí wọ́n ṣe sanra tó ó ń wo bí wọ́n ṣe ní nǹkan ti ayé tó ó ń wo àwọn ènìyàn búburú ó ní wọn kò dàbí ẹni pé wọ́n ní wàhálà bẹ́ẹ̀ ni pé wọ́n ní àìsàn bẹ́ẹ̀ ni pé wọ́n ní ìrora ó sì ń rò wípé òun tóun ń sin ọlọ́run wípé òun ò ní nǹkan ti ayé gẹ́gẹ́ bí àwọn tí ó wà nínú ayé ó ní ẹsẹ̀ òun fẹ́rẹ̀ yẹ̀ nígbà tí òun ro àwọn nǹkan wọ̀nyí bákan náà ni bí ìwọ pàápàá bí o bá ń rò wípé àtìgbà tí mo ti ṣe àtúnṣe ó dàbí ẹni wípé mi ò ní nǹkan tó àwọn tí ó jẹ́ wípé wọ́n sì wà nínú panṣágà síbẹ̀síbẹ̀ bí o bá ń ro nǹkan wọ̀nyí ó ṣeé ṣe ìpadà sẹ́yìn lè dé ó ṣeé ṣe kí o máa rò wípé gbà tí mo ti fi iṣẹ́ ilé ọtí iṣẹ́ ilé sìgá tí mo ti fi sílẹ̀ ó dàbí ẹni ó dàbí ẹni wípé àwọn tí wọ́n tún ń ṣe iṣẹ́ ọtí àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ nínú ilé ẹ̀ tí wọ́n ti ń ṣe sìgá wọ́n tún ní nǹkan lọ́wọ́ jù mí lọ tàbí kí o máa rò wípé gbà tí o ti sọ pé ó bọ́ ọlọ́run dúró ó fi àyè sílẹ̀ láti ṣiṣẹ́ fún ọlọ́run wípé àwọn tí ò lọ́lọ́run àwọn tí ò ní gbàlà wọ́n ní nǹkan jù ọ lọ bí o bá ń rò bẹ́ẹ̀ ìpadà sẹ́yìn lè dé wọ ẹsẹ̀ ìkẹrìndínlógún nígbà tí mo rò láti mọ èyí ó ṣòro lé ojú mi nígbà tí mo rò láti mọ èyí ó ṣòro lé ojú mi títí mo fi lọ sínú ibi mímọ́ ọlọ́run nígbà náà ni mo mọ ìgbẹ̀yìn wọn arákùnrin arábìnrin ìgbẹ̀yìn lójú ó ní nígbà tí òun ro ti ìpín àwọn ènìyàn búburú nínú ayé wípé wọ́n ní ipò pẹ̀lú àwọn òṣèlú wọ́n ní ipò ọlá nínú ayé wọ́n ní owó wọ́n ní iṣẹ́ wọ́n ní ohun ànàmọ́nì ayé wọ́n ní gbogbo nǹkan tí ojú wọn ń fẹ́ ó ní nígbà tí òun ro nǹkan wọn yóò ṣòro fún òun kò yí òun rárá wípé àwọn aláìgbàgbọ́ wọ́n ní ju òun tí òun jẹ́ onígbàgbọ́ ó ní títí mo wá fi lọ sí ibi mímọ́ ọlọ́run ìyẹn ilé ọlọ́run nígbà náà ni mo mọ ìgbẹ̀yìn wọn ní tòótọ́ ìwọ gbé wọn ka ibi yíyọ́ ìwọ sì tì wọ́n ṣubú sínú ìparun báwo li a ti mú wọn lọ sínú ìdáhoro yìí bí ẹni pé ní ìṣẹ́jú kan ìbẹ̀rù lè àfihàn wọn pátápátá lẹ́yìn yìí ni ó wá sọ ní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n wípé nísinsìnyí tí mo ti kẹ́kọ̀ọ́ nísinsìnyí tí mo ti kọ́gbọ́n nísinsìnyí tí mo ti rí ohun àìrí nísinsìnyí tí òye ti yé mi nígbà tí mo dé ilé ọlọ́run ó ní nísinsìnyí ta ni mo ní lé ọ̀run bí kò ṣe ìwọ kò sì sí ohun tí mo fẹ́ lé ayé yìí pẹ̀lú rẹ bí kò ṣe ìwọ nìkan ṣoṣo nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè kí a mẹ̀ṣẹ̀ jẹ́ kí ọkàn wa kí ó máa ṣàfẹ́rí ohun tí à ń rí nínú Kọ́ríńtì kejì orí kẹrin ẹsẹ̀ ìkejìdínlógún Kọ́ríńtì kejì orí kẹrin ẹsẹ̀ ìkejìdínlógún níwọ̀n bí a kò ti wo àwọn ohun tí à ń rí bí kò ṣe ohun tí a kò rí níwọ̀n bí a kò ti wo ohun tí à ń rí bí kò ṣe ohun tí a kò rí àwọn ẹlòmíràn bí wọ́n bá lọ sílé aláìgbàgbọ́ wọ́n á máa wo ẹ̀rọ amómitutù tí àwọn wọ̀nyí ní wọ́n á máa ro ẹ̀ wọ́n á máa wo ẹ̀rọ afẹ́ atẹ́gùn tí àwọn wọ̀nyí ní wọ́n á máa gbogbo nǹkan tí wọ́n ní èyí tí wọ́n tẹ́ sílẹ̀ èyí tí wọ́n tẹ́ sórí tábìlì wọ́n á máa kérora nínú ọkàn wọ́n máa ṣe ìlara wípé èmi tí mo ń sin ọlọ́run mi ò ní eléyìí mi ò ní eléyìí ó ní àwa tí a ní ọlọ́run ìgbà tí wọ́n ń bọ̀ nítorí àwa kò wo ohun tí à ń rí bí kò ṣe ohun tí a kò rí kí ló ṣe nítorí ohun tí à ń rí ní ti ìgbà ìsinsìnyí wọn kò ní pẹ́ kọjá lọ ṣùgbọ́n ohun tí a kò rí ní ti ayérayé yẹ kí a lọ sí apá kejì nínú ẹ̀kọ́ wa kí a padà sí kólósè orí kẹta nísinsìnyí à ń wo fífaramọ́ kristi àti ààbò rẹ̀ fífaramọ́ kristi àti ààbò rẹ̀ kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹta nítorí ẹ̀yin ti kú a sì ti fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run èdè tí a lò níhìn a lo èdè tí ó lè yé wa ṣùgbọ́n a ń sọ nípa ohun ti ẹ̀mí kí a kọ́kọ́ wò ó nípa ti ara ikú máa mú ìyípadà púpọ̀ wá bí ènìyàn bá kú a máa ń sọ wípé a ti ṣí nípò padà èyí jẹ́ wípé ipò tí ó ní nínú àjọ ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní i mọ́ ìdúró tí ó ní tàbí àṣẹ tí ó ní nínú àwọn ènìyàn láàrin àwọn ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí a ṣí nípò padà ẹni tí ó kú kò ní irú nǹkan bẹ́ẹ̀ mọ́ ó yẹ kí ó yé wa wípé bákan náà ni nípa ti ẹ̀mí gbà tí a wà nínú ayé a wà níbi tí ó jẹ́ wípé iná ń jóni a wà níbi tí ó jẹ́ wípé àrùn àjàkálẹ̀ àrùn ó ń tàn káàkiri a wà níbi tí ó jẹ́ wípé àṣẹ àwọn ẹ̀mí òkùnkùn wọn lágbára lórí wa ṣùgbọ́n nígbà tí a kú àṣẹ wa nípò padà nígbà tí a kú pẹ̀lú Kristi a ti mú wa kúrò níbi tí iná ti ń jó tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti mú wa kúrò níbi aṣálẹ̀ tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti mú wa kúrò níbi ìsọdahoro tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ a sì ti mú wa kúrò nínú lábẹ́ agbára òkùnkùn àṣẹ àwọn ẹni ibi a ti mú wa kúrò níbẹ̀ nítorí pé ikú ti ṣí wa nípò padà àti ikú pẹ̀lú Kristi nítorí bẹ́ẹ̀ a kò sí ní ààyè tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ kì ṣe bẹ́ẹ̀ nìkan ikú máa ń yí wa padà sínú àwùjọ mìíràn káwò nípa ti ara bí ènìyàn bá fi ayé sílẹ̀ tàbí ènìyàn kú a máa ń sọ wípé ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ mìíràn bí ó bá jẹ́ ọmọ Ọlọ́run ó darapọ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì lọ́run ó darapọ̀ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ lókè nítorí bẹ́ẹ̀ àwa tí a ti kú pẹ̀lú Jésù Kristi a ti kúrò ní àwùjọ àwọn ẹlẹ́ṣẹ̀ tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti kúrò ní àwùjọ àwọn ẹni ibi tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti ṣí wa nípò padà sí ìjọba àti ilẹ̀ ọba mìíràn nípa ti ikú a dá wa ní ìdè kúrò nínú agbára ènìyàn kúrò nínú ìlànà ènìyàn tàbí ìpinnu ènìyàn àti sátánì lórí wa àti mú a wá sábẹ́ ìpinnu àti ìlànà ọlọ́run lórí wa kíkú pẹ̀lú kristi òun ló mú wa darapọ̀ mọ́ kristi lójú ọlọ́run àti wípé a ti kú sí ẹ̀ṣẹ̀ a sì wà láàyè sí òdodo nípa agbára kristi ẹni tí a ti jí dìde ó wá ń sọ ní ẹsẹ̀ ìkẹta yìí ó ní nítorí ẹ̀yin ti kú kì í ṣe wípé bóyá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ kú pẹ̀lú kristi bí a bá ti gba ọkàn wa là ẹ̀yin ti kú pẹ̀lú Kristi jẹ́ kí n ṣe àpèjúwe kan fún ọ bí ènìyàn bá jẹ́ ọ̀mùtí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó bá jẹ́ wípé kò sí ni bó tilẹ̀ wà lórí àkéte àìsàn ohunkóhun tí ìbá ṣẹlẹ̀ sí bó kù tọrọ kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ ó ní láti lọ ra ìgò ẹmu tàbí ọtí ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí ẹni yìí bá ti kú ò bá gbé ọtí síwájú rẹ̀ kò tún jẹ́ nǹkan kan lójú rẹ̀ mọ́ nítorí pé ó ti kú kò mọ kí ló wà nínú ọtí yìí mọ́ kò mọ kí ló wà nínú ìgò yìí mọ́ kò lè dìde kó sọ wípé nítòótọ́ ni mo ti kú ṣùgbọ́n gbà tí wọ́n gbé ọtí yìí wá mo tún dìde kí n lè mu díẹ̀ ẹni tí ó ti kú kò tún ní ìdẹwò báyìí mọ́ bẹ́ẹ̀ náà ni bí a bá ti kú pẹ̀lú Kristi ọtí sìgá àwọn obìnrin tàbí ọkùnrin tàbí ìṣọ̀ṣọ́ ayé wúrà àti ayé à ń kó sórí à ń kó sọ́rùn àwọn nǹkan wọ̀nyí ò tún jọ wá lójúmọ́ nítorí pé a ti kú pẹ̀lú Kristi àìpé èèyàn tún lọ ń mugbó ó tún lọ ń mu sìgá tàbí ó ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ àwọn nǹkan wọ̀nyí kò ní jọ onígbàgbọ́ lójúmọ́ nítorí pé ó ti kú a ti ṣí i nípò padà láti kúrò nínú àwùjọ àwọn ẹlẹ́ṣẹ̀ sínú àwùjọ àwọn ọmọ Ọlọ́run ó ní a sì ti fi ìyè pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run èyí jẹ́ wípé ààbò dájú lórí wa ààbò ọlọ́run dájú lórí wa nítorí wípé a ti fi ìyè wa pamọ́ nínú kristi jẹ́ kí a tún padà sí orin dáfídì orin dáfídì sọ púpọ̀ nípa ìpamọ́ àti ààbò tí a ní nínú ọlọ́run orin dáfídì orí kọkàndínláàdọ́rùn-ún orí kọkànléláàdọ́rùn-ún níbi kọ̀kọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji olódùmarè èmi ò wí fún ọlọ́run pé ìwọ lé ààbò mi àti odi mi ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé ó ní bí a bá mọ ọlọ́run tí a sì jókòó lábẹ́ òjìji olódùmarè a ó lè wí fún ọlọ́run pé ìwọ lé ààbò mi àti pé ìwọ lé odi mi ní ayé ìgbàanì a máa ń kọ́ odi yí ìlú kí ó lè jẹ́ wípé bí àwọn ọ̀tá bá fẹ́ wọlé lóru wọn kì ó lè wọlé àti wípé àwọn tí ó wà nínú ìlú ó ṣeéṣe láti gun orí odi láti lè tapà sí àwọn ọ̀tá lẹ́yìn odi ó wá ń sọ fún wa wípé bẹ́ẹ̀ náà ni a ní ààbò a sì ní ọlọ́run gẹ́gẹ́ bí odi wa nítorí bẹ́ẹ̀ ọ̀tá olè kò lè rúnlẹ̀ wọlé láti lè ṣe wá níbi yẹ kí a wo orin dáfídì yìí kan náà orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkẹjọ orin dáfídì orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkẹjọ pa mí mọ́ bí ọmọ ojú pa mí mọ́ lábẹ́ òjìji ìyẹ́ apá rẹ orin dáfídì orí kọkànlélọ́gbọ̀n ẹsẹ̀ ogún ìwọ ó pa wọ́n mọ́ ní ibi ìkọ̀kọ̀ iwájú rẹ kúrò nínú ìdìmọ̀lù àwọn ènìyàn ìwọ ó pa wọ́n mọ́ ní ìkọ̀kọ̀ nínú àgọ́ kan kúrò nínú ìjà ahọ́n èyí ń sọ wípé a ní ìpamọ́ lọ́dọ̀ ọlọ́run yẹ kí n ṣe àpèjúwe yìí fún ọ ní Jeremiah orí kẹrìndínlógójì ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n Jeremiah orí kẹrìndínlógójì ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n ọba pàṣẹ fún jeremaeli ọmọ hamaleki àti zeraya ọmọ asreli àti selimaya ọmọ abdeli láti mú baruku akọ̀wé àti jeremiah wòlíì ṣùgbọ́n olówa fi wọ́n pamọ́ ṣùgbọ́n olówa fi wọ́n pamọ́ àdúrà mi ni wípé kí ọlọ́run kí ó là wá lójú kí ó ṣe wà níyè kí ó jẹ́ kí a mọ̀ wípé bí òun ti pa Jeremiah àti Baruku akọ̀wé rẹ̀ mọ́ wípé òun pàápàá lónìí òun pa àwọn tí ó wà nínú Kristi òun pa wọ́n mọ́ nítorí tí ẹ̀yin ti kú a sì fi yìnyín pamọ́ nínú pẹ̀lú Kristi nínú Ọlọ́run apá kẹta ni ìpadàbọ̀ Kristi àti ìṣípò àti ìṣípòpadà wa Kólósè orí kẹta Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrin nígbà tí kristi ẹni tí í ṣe iye wa yóò farahàn nígbà náà lé ẹ̀yin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo ìpadàbọ̀ jésù kristi jẹ́ ohun tí ẹsẹ̀ púpọ̀ nínú bíbélì sọ tí ó yé ni dáradára kristi pẹ̀lú fúnra rẹ̀ sọ nípa ìpadàbọ̀ rẹ̀ pẹ̀lú ìdánilójú tí kò ní tàbí ṣùgbọ́n nínú àwọn áńgẹ́lì sọ nípa ìpadàbọ̀ yìí kan náà gẹ́gẹ́ bí òtítọ́ tí ó kalẹ̀ lé ọ̀run àwọn àpọ́sẹ́lì pàápàá wọ́n fi ìdí rẹ̀ lélẹ̀ wọ́n sì sọ gbọmọgbọmọ létí àwọn ènìyàn nípa ìpadàbọ̀ Jésù Kristi wọ́n sọ pẹ̀lú ìdánilójú tí ó dá ṣáká àwọn wọ̀nyí mọ̀ wípé Ọlọ́run kò lè ṣèké wọ́n sọ wípé Jésù Kristi Olúwa wa yóò farahàn ó ń padà bọ̀ lẹ́ẹ̀kejì ó sì sọ ó ní nígbà tí Kristi ẹni tí ṣe iye wa yóò fara hàn èyí jẹ́ wípé bí ó tilẹ̀ ti fara pamọ́ lé ọ̀run bí ó tilẹ̀ ti lọ sí ọ̀run ó ń padà bọ̀ àti nígbà náà yóò fara hàn àwọn àyànfẹ́ Jésù Kristi ń padà bọ̀ lẹ́ẹ̀kejì Timothy kìíní Timothy kìíní orí kẹfà ẹsẹ̀ ìkẹrìnlá kí ìwọ kí ó pa òfin mọ́ lí àìlábàwọ́n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 gbogbo àwọn ẹsẹ yìí ń jẹ́ kí ó dá wa lójú wípé jésù kristi ẹni tí ó ti lọ sí ọ̀run ẹni tí ó jókòó lé ọwọ́ ọ̀tún ọlọ́run ó ń padà bọ̀ lẹ́ẹ̀kejì hébérù orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n bẹ́ẹ̀ ni kristi pẹ̀lú lẹ́yìn tí ó ti fi rúbọ lẹ́ẹ̀kan ṣoṣo láti ru ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò farahàn ní ìgbà kejì láì sí ẹ̀ṣẹ̀ fún àwọn tí ń wo ọ̀nà rẹ̀ fún ìgbàlà ó sọ wípé lẹ́ẹ̀kan ṣoṣo Jésù Kristi tí ó ti fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ìgbà kejì nígbà tí yóò dé nígbà tí yóò farahàn kì í ṣe wípé yóò tún wá ṣe ìrúbọ fún ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n yóò farahàn fún àwọn tí ń wo ọ̀nà rẹ̀ láìsí ẹ̀ṣẹ̀ fún ìgbàlà nínú Jòhánù kínní Jòhánù kínní orí kejì ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n àti nísinsìnyí ẹ̀yin ọmọ mi ẹ máa gbé inú rẹ̀ pé nígbà tí òun ó bá farahàn kí a lè ní ìgboyà níwájú rẹ̀ kí ojú má sì tì wá níwájú rẹ̀ ní ìgbà wíwá rẹ̀ bí ènìyàn bá wà nínú ẹ̀ṣẹ̀ ní ìgbà wíwá Jésù Kristi ní ìgbà ìpadàbọ̀ Jésù Kristi irú ẹni bẹ́ẹ̀ kò ní lè bá Jésù lọ orílẹ̀ bá Jésù jọba a kì yóò lè yí padà kí a sì gbà á sókè pẹ̀lú àwọn ènìyàn mímọ́ nítorí bẹ́ẹ̀ ojú yóò ti irú ẹni bẹ́ẹ̀ orí kẹta láti ẹsẹ̀ ìkíní ẹ wò ó irú ìfẹ́ tí baba fi fẹ́ wa tí a fi ń pè wá lí ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ lè asá jẹ́ nítorí èyí lè ayé kò ṣe mọ̀ wá nítorí tí kò mọ̀ olùfẹ́ ọmọ Ọlọ́run lè àwa ṣe nísinsìnyí a kò sì tí ì fi hàn bí àwa ó ti rí àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn àwa mọ̀ wípé nígbà tí a bá fi hàn a ó dàbí rẹ̀ nítorí àwa ó rí i àní bí òun ti rí olúkúlùkù ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀ àwẹ̀ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́ lónìí a ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run a ti kà á sí wa létí àwa pàápàá ti kà á nínú bíbélì wa a sì ti ṣe àlàyé kíkún nípa àjíǹde ti ẹ̀mí àti ìlépa ìlépa mímọ́ kí ni ìlépa ti ọkàn rẹ ṣé a ti jí òdìdè pẹ̀lú Kristi ṣé o ti ní Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ ṣé o ti di òkú sí ẹ̀ṣẹ̀ o sì wà láàyè sí Ọlọ́run ṣé o ti faramọ́ Kristi o sì ní ààbò nínú Kristi o ní ìyè ànípẹ̀kun nínú Jésù Kristi ìyè ànípẹ̀kun yìí sì wà ní ìpamọ́ o kò jẹ́ kí ẹnikẹ́ni tàbí ohunkóhun kí ó fọwọ́ kàn án ṣe ò ní ìrètí nínú ọlọ́run wípé nígbà tí jésù kristi yóò farahàn nígbà tí yóò dé lẹ́ẹ̀kejì wípé a ó ṣe ọ nípò padà a ó gbà kúrò nínú ayé yìí ó wà pẹ̀lú àwọn ènìyàn mímọ́ lókè ó ní ìpín àti ipá nínú ìpaláradà àwọn ènìyàn mímọ́ ó yẹ kí a bá ọlọ́run sọ̀rọ̀ bí o bá tí ì ní ìdánilójú wípé a ọkàn rẹ là ó yẹ kí o sọ fún ọlọ́run wípé o fẹ́ ní ìgbàlà tòótọ́ bí o bá ti ní ìgbàlà ṣé àti wẹ̀ ọmọ àti sọ ọkàn rẹ di mímọ́ ṣé ìwọ tí o ní ìrètí yìí nínú rẹ ṣé o ń wẹ ara rẹ mọ́ nígbà gbogbo àní gẹ́gẹ́ bí òun ti mọ́ ẹ jẹ́ kí a dìde dúró kí a bá ọlọ́run sọ̀rọ̀ kí a gbàdúrà títí ọ̀fìn ìdánilójú pé ó ṣeé ṣe kó jẹ́ láṣàálẹ̀ yìí tàbí ní òru tàbí ní ìgbàkúgbà ni jésù kristi yóò dé wípé ojú kò ní tì wá wípé a ó múra sílẹ̀ a ó lè bá jésù lọ nígbà tí ó bá dé